wọ́n júwèé ibi tí wọ́n wà ṣùgbọ́n mm-hmm. torí ìlànà tó gbà wá á mm-hmm. lórí ọ̀fẹ́ láti tẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ah, ẹni ó bá kàn òun ló mọ̀ ọlọ́run ò ní jẹ́ kí láburú kó ṣẹlẹ̀ sákàtà kó wà wá ẹja sáré kọjá lọ sójú ọjà ká yiri àwọn kéde àti ìpolówó ọjà tí ń bẹ wò bá a bá ti wá padà dé ká wọlé kanlẹ̀ sínú kòkòdó ètò ẹ kú kalẹ̀. Mamas, on a good one, you know. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities out. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomie Tipples pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Uncle Dentist, wetin be cavities and how Colgate take They protect my teeth from cavities? Shey they use use comfort? No dear, na hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now the Nigerian Dental Association they recommend Colgate all the blessing and blessing. Make everybody they wonder. Waiting me cause all the shine. Lush, yeah, lush, yeah. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush, yeah, lush, yeah. So you want to slay? Ah, slay with swag. Gotta be lush, yeah. Gotta be lush, I be the Say you want to know, no. And if you wanna be fine like me, I can show you where to go, And be the oh. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. Paul, you've been listening to music since we left Lagos. We are now almost at Kafasha. Are you not tired? <laughs> I'm not listening to music. I'm on Learn at Home. What is that? It's an audio e learning platform for learning. I am studying. Wow, even on this simple phone? Yes, so Learn at Home works on all kinds of phones basic feature phones, smartphones, and computers. Learn at Home is an audio e learning platform with classes in over 10 subjects for pupils and students from primary 4 to SS3 and past questions for WIEC, junior WIEC, and other exams. It is free of charge and does not consume so much data. In fact, if you're on MTN, it is absolutely free to browse and learn. It works on all kinds of phones, basic feature phones, smartphones, and computers. To start learning, simply go to your phone browser and type in www.learnathome.radio. Learn at Home is brought to you by Data Science Nigeria in partnership with the MasterCard Foundation. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use comfort? No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now the Nigerian Dental Association they recommend Colgate. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, mommy, we won! We won! yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John, with Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 tables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. all the blessing and blessing. Make everybody they wonder. Hating me cause all the shine. Lush, yeah, lush, yeah. Long hair or short doesn't matter. Crochet or dreadlocks can be better. Only for girls we know better. Lush, yeah, lush, yeah. So you want to slay? Ah, slay with swag. Gotta be lush, yeah. Gotta be lush, yeah. Beautiful people know how to make an impression, and that's why they only trust Lush Hair Extensions to bring out the shine in them. Lush Hair, be beautiful. káàbọ̀ padà ìṣẹ́jú mẹ́fà ní aago mẹ́fà lórí kọjá rẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ètò múlẹ́rọ́ lẹ̀ ń gbọ́ ìkànnì fresh lẹ̀ ti ń gbọ́ wa ilé orin challenge nílùú ìbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba. súnmọ́ mi pa mọ́ mi. arábìnrin tí ó tọ̀ wá wá láàrin ọ̀sẹ̀ ilé ìta lò tán yìí tí wọ́n ní kí ọlọ́run ṣàánú àwọn o kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo èèyàn mẹ̀sàn tó ń gbọ́ wa káàkiri àgbáyé pé kẹ́ gba àwọn kẹ́ ra àwọn kalẹ̀ àfúrà bí ìgbà tí lójú tèmi bí ìgbà tí. Hmm, pé gbogbo ń tán là á kọjá yẹn. bí ìgbà téèyàn ti fẹ́ ó ti fẹ́ mọ bí gángan hmm. hmm. ọ̀rọ̀ àjọsọ wa dákun máa máa sọ síta wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ olókèlè wò ẹ wo ìsàlẹ̀ àbá sọ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ òun lọ̀rọ̀ arábìnrin yìí ló ti fẹ́ máa wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀. Hmm. alágbá ò wọn kò fi bẹ́ẹ̀ dánmọ́rán Yorùbá wọn tààtààtà báyìí ni torí pé tá à ń sọ yìí wọn kì í ṣe ọmọ bíbí káàárọ̀ òjìire wọn yìí sọ ọmọ Yorùbá ọmọ bíbí ìpínlẹ̀ Èdó láti ìlú Benin ó ní arábìnrin yìí ti wá. àmọ́ bó ṣe sọ́nà mi àṣẹ máa ń sọ tó àgbọ̀ wọn yé dáadáa. Hmm. lóòótọ́ àti lódodo bí wọ́n ṣe ń sọ tátàtà ó yé wa àmọ́ torí àgbọ́yé tiyín àti torí káwọn náà ò lè sọ kí wọ́n má fi gbà kan bọ̀ kan nú nínú fọ́nrán eléyìí tí ó ṣeéṣe ká tẹ̀ afẹ́fẹ́ àsáwọ̀ èdè àmúlùmọ́lá èdè pidgin ó ní wọ́n fi sọ̀rọ̀ ńbẹ̀. ìlọsíwájú aya. fún ìgbà àkọ́kọ́ wọ́n máa ń sọ tèmi máa ń gbọ́ ọrùn náà ni wọ́n máa ń sọ tòun náà máa ń gbọ́ ni hmm. èmi ò rí ẹni tí ń ṣe okòwò nàbì hmm. tó wá yọ bọ́ńbọ́ sí gbangba tó sì jẹ́ kí ayé ọmọ pé iṣẹ́ tóun ń ṣe lélẹ́yìí arábìnrin yẹn wọ́n ṣàlàyé wọn ní látìgbà táwọn ti wà ń kékeré àwọn ò gbẹ́júmọ àwọn òbí àwọn ṣùgbọ́n ilẹ̀ ìbàdàn níbi tí àwọn wá táwọn sì ti wà láti nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ní ẹni tó mú àwọn wá bí ìgbà tí èèyàn fààyàn lójúmọ́ra ẹ mọ̀ pé wàá gbà kàrà wàá gba dùndú lọ́mọ mm, kéékèèké ni wọ́n fi mojú ẹni wọ́n ní bí ìgbà wọ́n fa àwọn lójúmọ́ra ni pé káwọn wá lọ rèé ṣiṣẹ́ nílé ìtajà àgbàlódé kan nílẹ̀ ìbàdàn àmọ́ ńgbà tí wọ́n mú wọn dé ìbàdàn wọ́n ní ọ̀tọ̀ níbi iṣẹ́ tí wọ́n fa ojú àwọn sí. ibi iṣẹ́ tí wọ́n mú arábìnrin lọ gangan eh, mo rò pé ibẹ̀ gangan náà lórí sun ìṣòro wọn. gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sàn tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ṣe rí arábìnrin tí wọ́n sátọ̀ yín wá wípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ gba àwọn yìí níwòye tèmi mm. níwòye mi ni o bẹ́yìn náà bá ti gbọ́ ọ̀rọ̀ wọn ẹ lè lórí ọ̀fẹ́ láti sọ púpọ̀ ìtẹ́yìn náà bá wòye nínú ọ̀rọ̀ arábìnrin ó fẹ́ jọ bí ẹni pé wọn ò ní ọ̀nà àbáyọ hmm. ni wọ́n fi yàbàrà síbi tí wọ́n pè wọ́n sí òun hmm. àmọ́ lójú ọ̀nà ibi tí wọ́n wà òun mo rò pé wọ́n yóò fẹ́ wọ́n fall in love ẹ wò ó púpọ̀ nínú rẹ̀ ẹja kúkú gbọ́ tààràtà lẹ́nu arábìnrin o iye mm. tí wọ́n ń fẹ́ gangan àti ìṣòro eléyìí tí wọ́n ń dojú kọ ẹ rí i pé irú eléyìí tá a fẹ́ ṣe yìí kì í ṣe gbogbo ìgbà ló máa ń wá bẹ́ẹ̀ pàápàá jùlọ á tẹ̀ nǹkan kan sétí gbọ̀nyìn pé kẹ́yìn náà gbọ́ kẹ́ ẹ ṣẹ̀rí ọ̀rọ̀ kẹ́ ẹ mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn ẹni ó bá kàn nìkan ló mọ̀ kẹ́ ẹ sì mọ̀ wípé gbogbo ń tẹ̀ ń gbọ́ lórí ètò yìí kì í ṣàròsọ kì í ṣe pa àwọn mm, jọ mm, mm, kẹ́ ẹ lè mọ̀ pé lóòótọ́ àti lódodo bí ṣe ń ṣẹlẹ̀ ó ní àmúwá fún yín ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbóhùn arábìnrin ó ṣeé kó tó ìṣẹ́jú bíi mẹ́rin sí márùn-ún tí wọ́n fi sọ̀rọ̀. is success. success. I'm from Edo, Benin City. It's a long story. Someone bring me to this about the name of supermarket, not knowing that it's a prostitution you want to use me for. So I don't have choices. How many years when I come here and I same work, but I I meet this boy. His name is Omolayo. The father's name I don't remember. But if I see if I if i enter facebook i will see the father's name so the the where the boy come from is from ilesha osun state dem no the the father say no i'm older than the boy say he no fit marry he no marry me. Now him father talk that. Now him father talk am the mother know talk the mother like me but you know say pikin don grow nobody go gree person. him father know the kind of job you. yes everybody know because he's job there. so it's not my fault i was not happy with the job i don't have choice it's to feed instead of me to go still. i'm doing it so i i call renters which i leave that place 2012 i leave the hotel 2012 so yes but i no use the money to open shop because the i no know anything i no gather money small money wey i gather now take furniture house take rent the house so i come dey with the boy come tell the boy i come dey together truly i love the boy the boy love me but na the people na the family no let the boy stay with me now i come born first pikin wey i no know say i get belle i no know say i get belle for that one i born the first pikin as i born am finish the pikin no dey as the pikin no dey na me come carry after four months i come still get another belle again na be this pikin so oluwa seun for the same guy o oh. na be this pikin so oluwa seun my son the blessed judge i'm grateful so i come born the pikin i no see that first pikin wey i born i no see them o oh. they no come o. Oh dem come dey tell me say because the parents come dey tell me say parents of the boy come dey tell me say because say the pikin no dey this second one so i no see them i go see can me i see comot again na go see me them go see me them for ilori again as i born this this second one finish dem no come dem no do name me i no see them dem no bring money nothing nothing i do do do do but to god be the glory na church member help me i come go I, me i come go dem come say make i come say dem wan see the baby the that the, baby was two years plus i come carry am go meet them. They come use system collect am from me say make i dey go if me don get money make i come carry the baby now tey dem say no i'm from edo i'm from edo benin city even though say i'm prostitution i can't leave the baby from inside me to leave it for you people to suffer the baby so i say you you pa no capable to take care of my child i will take care of you whatever i, will do. How old are you? Eh? maybe I'm I'm going to 30. I don't know my age. Don't I don't age. I don't remember anything when I was doing those things. Okay. It's now when I put to you bed. Still doing prostitution. Yes, yes. I'm doing it around. Yes. The present. Yes, because because I want the baby to to go to school. I don't want the baby to suffer like me. How old is the baby? He's uh, three years plus now. By January, it will complete four years. Is money now, what can you do? I will go and open business and provision or oh, paraga because I hear that that that paraga that sima sashes he has much gain to take care of the baby but so I will go and open any anything provision or that paraga okay, will open like it and be selling it. Do you think you can be if you get that money that that. My house rent have due now. Much rent I've due now. What are you paying for it? The house is one room, but I want to leave the place. I want to go and look for big parlor. How much are you paying for rent? I'm paying for rent twenty-four thousand naira. So twenty-four thousand I'm paying a year. Okay. The house rent I've due now. My baby now, the place I leave my baby now, That's how I should bring house rent. Um, the my the school fees of the baby i have no see to give the woman so. what about your husband now. he's at ilori with the parents he's at ilori so he. yes yes They said if i no bring the baby come they no go answer me so unless i go bring the baby come give them. i no fit leave that baby true i come see tell the mother say okay abeg i know say na your pikin i no fit do am anything just give me the boy that is my husband i still love am he no know my place now <sighs> make he give me the boy make we dey marry each other make i born plenty make i kuku pack the children go give am since na children he need he no answer me he no answer. what do you want now. wetin i want now be say make dem give my husband back make dem give me back i wan born join that pikin i wan born join am make dem give me back make we live together. you orí nínú ẹ ọrùn jẹ́wọ́ blessing àjẹmbẹlẹgbẹ rẹ níjọ yìí tọmọ pé o pè mí tẹmí lèmi náà ń da ẹnìkan ló ń làpá ah. abala bìkan blessing àjẹ ní ń fọ gbogbo tó ń wí sí ọ lẹ́nu tó o gbọ́ gbogbo pidgin pidgin yẹn ni. irọ́ mo máa ń gbọ́ pidgin torí wa dáadáa. ooo o wa ń tọ́ ẹ̀ láti lọ ahọ́n rẹ díẹ̀díẹ̀. Hmm. dàdí hmm. pidgin torí. máa rọ ṣe sùúrù o ṣe sùúrù o ṣe sùúrù máa máa ṣe tí o fi máa fọ́ èmi lórí fẹ́ ni láàárọ̀ yìí o náà dàdí. mọ̀ pé oníṣẹ́ ìròyìn bọ́rọ̀ bá ti di bíi pé a fẹ́ gba nǹkan lẹ̀ tí yóò ran iṣẹ́ wa lọ́wọ́ ah, kò sí ní tá a lè sọ̀rọ̀ àwàdà kò sí ní tá a lè sọ̀rọ̀ àwàdà nínú ìtẹ̀gbọ̀n ẹ̀yin náà rí i pé bí ìgbà tí arábìnrin tó ti fẹ́ mọ̀ ní gángan ìmọ̀ bóyá. ó yẹ àbí. bẹ́ẹ̀ yìí náà ń tẹ̀lé bẹ́ẹ̀. bá bẹ̀rẹ̀ irú gbà mí ìrù ní fi ń dáhùn. ìrù ní fi ń dáhùn lọ́wọ́ aya rẹ̀. a ti ẹ̀ béèrè pé kí lọ́jọ́ orí rẹ̀ ó ní òun ò rántí mọ̀ òun ò kò yí òun ṣùgbọ́n òun ò fẹ́ tó bí ẹni ọgbọ̀n ọdún. kí lọ wá fẹ́ ọkọ mi ni. Hmm. nínú àlàyé tí arábìnrin yẹn ṣe ẹni tí ń tọ́ka sí gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ yìí ibi iṣẹ́ tó wà tí ń ṣeun ibẹ̀ náà ló ti e pàdé ọmọdékùnrin òun ó wá jẹ́ pé púpọ̀ nínú owó tó kó jọ ń bẹ̀ ọ̀nà lórí ọmọkùnrin torí kò jẹ́ ìfẹ́ rẹ̀ mm, gangan torí kò jẹ́ ìfẹ́ rẹ̀ gbogbo àsìkò tí sì ná owó lé lórí mo rò pé àwọn òbí ọ̀gbọ́n nǹkan kan sí kò tí ẹ̀ dájú pé wọ́n mọ nǹkan kan lórí ẹ̀. wọ́n ti wá jọ pa wọ́n ti jọ kún kódà arábìnrin yẹn ṣàlàyé pé gbogbo owó tóun lòun rí tùjọ níbi iṣẹ́ òun mm. nígbà tóun àti ẹ̀ ti jọ sọ àsọyépọ̀ pé kóun ó fi iṣẹ́ òun lẹ̀ pé òun náà lòun fi gba ilé ah. táwọn méjèèjì táwọn fi jọ ń gbé papọ̀ àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí eh, ọmọkùnrin ò sí pẹ̀lú rẹ̀ mọ́ ìyẹn ń bẹ nípínlẹ̀ Kwara lákàtà àwọn òbí rẹ̀ ọmọ tí ọwọ́ abí ọlọ́mọ yẹn ti ń lọ bí ọmọ ọdún mẹ́ta ẹnìkan kan ọba ṣújà béèyàn bá rí obìnrin yìí ah, ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ẹ́ bú sẹ́kún gbaragada lọ́jọ́ náà. Mm. Eh, jọ sọ wa ẹkún máa máa sọ síta. ṣe ojú òpó sílẹ̀ ẹ̀yin náà lóore ọ̀fẹ́ láti bá wa sọ méjì mẹ́ta sọ̀rọ̀ arábìnrin yìí arábìnrin yìí fẹ́ràn wọ gbogbo wa gbogbo ọlọ́gbọ́n gbogbo olóye gbogbo èèyàn hmm. mẹ́sàn-án tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé lọ́jọ́ tí arábìnrin yìí wá yìí ṣe lọ́ọ́ takú wọn lé bí ọmọ aláǹda kò tiẹ̀ tètè yé wa a mọ̀ pé <laughs> bí wọn ó ṣe kú òǹbí ó ní wọ́n ń rò hmm. Hmm. torí náà nǹkan lọ́jọ́ náà àwa náà ti ọwọ́ bà pọ̀ a ìtagbára wa ká àwa náà fi lé wọn lọ kódà ní tí mo san ló kọ ọrùn náà ti dá èèyàn padà. Ah, ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànwọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ àmọ́ ìrànwọ́ gangan nìkan wá kọ́ mm. ẹja àjọ sọ lásọyé pọ̀ ọ̀nà wo la lè gbà láti ran arábìnrin lọ́wọ́ ibi tí a fi jọ sọ̀rọ̀ rẹ̀ lásọyé pọ̀ rèé alákọ̀ọ́kọ́ ọmọ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹlẹ́kejì ìntòǹgangan ó ṣe kò tí ì fi taratara yé ìgbọ́yá ó lòun lè ta paraga ìgbọ́yá ó lòun lè ta provision ó lòun lè ṣègbà ó lòun lè ṣàwọ̀ a ní káàtì ẹ̀ kọ́kọ́ fà á kúò níbi iṣẹ́ tí ń ṣe yìí àní ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àní bèbí ò ṣe ní pa tó fi jẹ́ wípé ìtarabìnrin gan sọ pé ó gbóhùn débi iṣẹ́ ó ní òun ò fẹ́ kọ́ mọ òun ó sọ́fà bóun ṣe sọ́fà bóun ṣe sọ́fà mm. ẹ̀ Babs Aleb lórí Facebook tí wọ́n wòye èmi náà ti wòye bẹ́ẹ̀ ẹ̀rì báwa náà hmm, béèrè bẹ́ẹ̀ pé ṣé wọ́n mọ irú iṣẹ́ tí ẹ̀ ń ṣe. hello ẹ káàárọ̀. ẹ o. ẹ káàárọ̀ sa o. orí àkọrùn. àwa rèé orúkọ yìí àti bí tẹ́tí bá a sọ̀rọ̀ yìí ẹ kú láíláí mr kó adélógbè láti ilé èdè jama. ọgbẹni akéwà babalẹgba àfi láíláí náà. owó jẹ mi dá babalẹgba hmm. owó jẹ mi dá. ẹ kú láíláí hmm. ẹ kú láíláí ẹ ṣeun ẹ kú jẹmẹta ẹ kú gbogbo ẹ. ẹ káàbọ̀ láàárọ̀ ọ̀rọ̀ rí ẹ bá wa dá ah, sí. mo kúkú ń pè ní ìwọlé ni ṣé rí ìsìn máa kọ́kọ́ dá sí hmm. ẹni tó kọ́kọ́ lọ yẹn ní ẹ bá dùn nítorí mo ti pè ní ìwọlé nọmba one eh, ntẹ kọ́kọ́

láti wí pé ẹni tó bá lè bá bàbá yẹn sọ̀rọ̀. àwọn ní gbogbo èèyàn tí wọ́n kọ́ tó bẹ́ẹ̀ bá mi. ọrùn kí wọ́n má kó nbẹ àbí àti gbọ́ ẹ bá wa dá sílẹ̀ sí i. ọmọ àbúrò kọjọ torí ọlọ́run dídá abẹ́ ẹ̀ bá wà bẹ́ẹ̀ kó robi tóun ti ń bọ̀ kó kọ́ fi sùúrù ṣe é tó ti yé yín. ẹ bá wa dá sílẹ̀ sọ lọ́wọ́. ṣé wàá rí tó ń lọ lọ́wọ́ yìí hmm. mo dúpẹ́ pé mo jẹ́ Yorùbá hmm. Hmm. mo dúpẹ́ pé mo jẹ́ Yorùbá. ọlọ́run ṣeun ṣé rí ibi tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ lè sọ sí i ṣe ti gbọ́ ṣe rí kéèsì tẹ gbé wá láàárọ̀ yìí hmm. tóbìnrin yìí sọ yìí hmm. ẹ̀ ló ṣe ń mi orílẹ̀-èdè tá a wà yìí orílẹ̀-èdè tá a wà yìí hmm. wọ́n mọ àwa jura wa lọ pàápàá. ní Jámánì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ tí mò ń sọ yìí tá a bá sì rẹ́ni tó máa dá sí wọn dá sí. wọ́n ti rí àwọn èèyàn yìí wọ́n kó bá wa ń bíbá yìí. ṣé ẹ tí mò sọ wọ́n kó bá wá bí báyìí. ẹ sà ẹ jẹ́ àgbàgbé àkóbá àti ìbẹ̀hùn eléyìí tó ṣẹlẹ̀ gangan ni ẹ̀ yá sọ sí. bàbá àwọn ò lè gbàgbé ṣé ẹ wá rí ohun tó ṣẹlẹ̀ ní wípé àwọn tí wọ́n mú ọmọ wọn mọ́ra tí wọ́n yé wọn o. kò sẹ́ni tó máa lajú lẹ̀ tó máa rí pé ibi tọ́mọ òun lọ ibi tí ò dáa ni àti pé gbé ìgbésí ayé ẹ̀ lè bàjẹ́ lọ́jọ́ iwájú kò dáa tó. Hmm. ṣùgbọ́n tèmi máa sọ fóbìnrin yìí ni wípé ó ti lóhùn dé nígbàgbọ́ ó ti láwọn ṣọ́ọ̀ṣì ń ṣàánú òun ó dáa bẹ́ẹ̀ èmi pàápàá gan tí n bá lówó mo lè ṣàánú fún tó ti yé yín ẹnu ẹnu tẹ̀ ń gbọ́ mi mà. lédè kan tẹ́ ẹ bá lówó ẹ lè ṣàánú fún. ṣé ẹ ríbi tó dé hmm. débi wípé níbi tá a wà yìí àwọn obìnrin tá a fẹ́ wọ́n máa sọ wípé kò sọ máa lè lò òyìnbó ìdí tí mo ṣe sọ fún yín pé mo dúpẹ́ mo pé mo jẹ́ Yorùbá nìyẹn alóríkì olùgbọ́n tí yorùbá ti ń wo pé ibi tí ọmọ òun lọ ọmọ wọn ọkùnrin ọmọ wọn obìnrin kò dá tó ohun tó ń bèrè o ṣùgbọ́n ìtọ́wá ìṣẹ̀lẹ̀ yìí ni wípé èmi ò ní kéèyàn márùn obìnrin yìí lọ́wọ́ ẹni bá fẹ́ láti ràn lọ́wọ́ kóun náà wá kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ ara ẹ̀ kó wá kẹ́kọ̀ọ́ kó wobi tó kù tí mọ̀ kó wo dáná ẹ̀ ṣe kó ronú kú àdàbàrà pápá. ẹ̀ló ẹ̀ káàárọ̀. mami jí o. a kú ojúmọ́. ọlọ afáàtì alátagbé. Mm. tẹ àǹfààní tẹ fún wa yìí àwọn èèyàn wa mọ̀ mọ̀ sí lò. Mm àsìkò tẹ ní òtò kọlọ sànù wa ni sókí kẹ́tìmọ̀tì sọ̀rọ̀ kó tẹ̀ dàkẹ́ sókí. ẹ ṣe gan ni ẹjọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ bá wa ṣe ń sókí. ìdílé fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ obìnrin yẹn ni pé ọ̀rọ̀ yìí àwọn ọmọ wa àwọn tó jáwọ́ ta kẹ́kọ̀ọ́ tó ṣẹlẹ̀ yìí. Hmm. báwo ni ó ṣe fẹ́ téyàn ò ní fẹ́ délé tí ò ní mọ fámìlì tí ò ní mọ kẹ́ so ọkùnrin yẹn ti wá ṣe nǹkan tó ṣe o abẹ́ ogun àwọn ọmọ nàìjíríà ẹ bá ní tọrọ kọ́bọ̀ tí wọ́n fi obìnrin lọ́wọ́ òun náà ti gbọ́n bá ó ti ṣubú alákọ̀ọ́kọ́ onípadà ṣubú ẹlẹ́ẹ̀kejì ẹ máa bẹ́tò bọ̀ ọlá fàtí alátagbe. ẹ ṣe gan ni àdúpẹ́. hello. hello wọ́n fẹ́ dà lájẹ. ẹ máa káàárọ̀ mọ́ àǹtí fún mi láti Glasgow kan. ọ̀nì jí o ní jó ẹ jó o. yes ìyàwó mi ń jónú. ẹ ṣe o. ọjà àkú wíkẹ̀ndì o. yes ẹ ṣe ma ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. àdẹ̀kí ọmọ wa tó ṣọjọ́ ìbí tẹ̀síṣẹ́ tó yìí ló wù ú ṣe hmm. tó dẹ̀ yìí wò pé màmá ta pàrágà òun màmá ṣe ti nìkan yẹn kò wọ̀. ẹ̀ṣẹ́ yìí náà ti rí pé o ti mọ̀ ti ń fẹ́ gangan. Hmm. ó ìkéré bó jẹ́ pé iṣẹ́ ló máa lọ kọ́ tó máa níṣẹ́ ọwọ́ ìyẹn lèmi ìbáwò bó bẹ́tà fún for now kó tẹ̀ ìgbàgbé pé I want to born more um, eh, plenty pikin kó fi ti plenty pikin sílẹ̀ hmm. torí àwọn plenty pikin tó fẹ́ bọ́ọ̀nù tó ò níṣẹ́ gidi lọ́wọ́ tó dẹ̀ jẹ́ iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ló fẹ́ jẹ́ kí àwọn ọmọ yẹn kí ló ti rò pé fúnṣà àwọn ọmọ yẹn gan máa rí lọ́nà torí kò hmm. sí bó ṣe fẹ́ ṣe táwọn yẹn ò ní mọ irú iṣẹ́ tó ń ṣe hmm. ó gbàgbé nípa plenty pikin. bẹ́ẹ̀ ṣe wá gbọ́rọ̀ rẹ̀ yìí irú arábìnrin yẹn àti ìrírí tó ti ní ṣé ẹ nígbàgbọ́ pé ó lè kọ́ iṣẹ́ bó bá tiẹ̀ wá pa kìtì mọ́lẹ̀ tó bá kọ́ṣẹ́ yẹn kí lọ́nà àbáyọ iṣẹ́ tó bá kọ́ òun bó ni ó ṣe rí ní tí ó fi máa ṣiṣẹ́ gangan ìyẹn ni mo ṣe dúpẹ́ lọ́wọ́ yín fún nǹkan tí ẹ sọ lẹ́ẹ̀kan pé ìyẹn ni mo ṣe dúpẹ́ lọ́wọ́ yín pé ẹni kí àwọn èèyàn rèé sí nǹkan mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí kì í ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní ṣùgbọ́n nínú àìní yẹn náà hmm. ni wọ́n ń yọ̀ǹda ìwọ̀nba tí wọ́n ní láti fi ran ọ̀pọ̀lọ ọlọ́run á dẹ̀ máa rìpẹ́nìjì pọ̀ sí wọn. tó ní ìbá sọ pé tó bá jẹ́ iṣẹ́ ló máa kọ́ gbogbo hmm. ẹ sọ pé ó lè fẹ́ máa ní gángangan ṣe rí pírọ́blẹ̀mù míì tó bá wọnú ayé èèyàn hmm. ó máa fẹ́ sọ ayé èèyàn di nǹkan míì kò hmm. mí pé ó ti fẹ́ ní mental health issue but èmi wò pé I want the born plenty pikin. Uh, they my, my boy which is the husband. wọ́n ìgbàgbé nípa ti husband kó tẹ̀ kọ́kọ́ lọ sọ̀tà ẹ sọ fún pé kó lọ sọ̀tì ara ẹ̀ tó bá fẹ́ kọ́ṣẹ́ iṣẹ́ ọwọ́ gidi tó jẹ́ pé iṣẹ́ bíi wà tó lè kọ́ lẹ́sà nìyíà tọ́lọ́run hmm. dẹ̀ máa ràn lọ́wọ́ tọ́lọ́run máa rí ìsà àwọn èèyàn fún láti sọ́pọ̀tì ẹ̀ kó hmm. níṣẹ́ gidi lọ́wọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀yìn ò gbọ́dọ̀ níṣẹ́ burúkú tó ń ṣe yẹn. Hmm tó ìyẹn lèmi ìbá sọ̀jẹ́sì pé kẹ́ sọ fún pé àwọn tó ẹ gbé ọ̀rọ̀ ẹ̀ lọ fún ó tiẹ̀ gbàgbé nípa husband born plenty pikin tó bá díṣẹ́ gidi lọ́wọ́ ọkọ̀ mi ìgan tó jẹ́ èèyàn gidi á yọjú sí i tó dẹ̀ máa settle down tó máa ní happy home ju pé kó máa ronú pé ọkọ òun hmm. tó ìyẹn lèmi ìbá ní kẹ́ sọ fún ẹ ṣe gan ni adúgbò ma. Eh, eh, tó máa gbàgbé future ẹ eh, bypass yẹ hmm. tó dẹ̀ máa concentrate lórí future hmm. pé òun níṣẹ́ gidi lọ́wọ́ hmm. òun máa tọ́ ọmọ òun òun dẹ̀ máa fẹ́ ọkọ òun máa settle down ẹ ṣe sà. ẹ ṣe ma ẹ ṣe bá kí gbogbo àwọn yẹn wá ń gbé. hello. hello world wide alaji. ẹ mà káàárọ̀ Dáre Àjàyí kọ́ ẹ. ọ̀sẹ̀ olùtàlẹ̀ fàlẹ́ ti ẹ káàárọ̀ ẹ ṣe wọn kó ojúmọ́. ẹ ti kànlẹ̀kùn wa ti ṣí o ọ̀rọ̀ rẹ bá wa dá sí. gbogbo ẹni tó fa wàhálà fún arábìnrin ni àwọn ẹbí ọkọ àdẹ̀bí ń sọ pé gbogbo ẹ wọ́n fẹ́ yà kẹ́ ẹ wọ́n fẹ́ à ní gbogbo lẹ́yìn àníbi tọmọ owó torí bọ̀ tó fọkàn ọkàn ó balẹ̀ tó ṣèlè láyé ní kókó ká máa yẹ̀yà kan sọ́tọ̀ ká máa yọ ẹyẹ kan sọ́tọ̀ ojú ìwọ̀n bójúmu tó gbẹ̀mọ̀ sí mẹ́kàn sọ ní pé múlẹ́rẹ́ múlẹ́rẹ́ family rẹ̀ máa sàánú tó àrùn arábìnrin lọ́wọ́ náà ní tó gbà ládàra ká fi fárábìnrin ká bẹ̀rẹ̀ ká arábìnrin náà pé tó ẹ bá fẹ́ fowó yẹn fúnfún ìrìn àjò tó ti mistake tó ti ṣe kò sí lọ tún ṣe mistake yìí mọ́ tó ọ̀sán ràn lọ́wọ́ fẹsẹ̀ wò ní bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ ṣe gan ni dáre Àjàyí àdúpẹ́ sá o hello hello ẹ ti wà ń bẹ̀ o àbí àwa wo kíní rẹ̀ lójú. hello hello ẹ káàárọ̀. yes ẹ káàárọ̀. olúwa ṣeun dábìláì ló ń sọ̀rọ̀ látàmọ́níà. olúwa ṣeun láti. mọ́níà. tọ ọ̀rọ̀ rẹ bá wa dá sí i fẹ́rí ọmọbìnrin yẹn hmm. ó sọ pé òun kúrò ní iṣẹ́ tó ń ṣe fún gbogbo tó ń kó jọ òun òun lọ lórí ọkùnrin yẹn sẹ́yìn bọ́ sẹ́yìn most of our most of our even ní school ẹni pé most of them are living couples like say our parents yẹn wà wẹ́. bẹ́ẹ̀ni. Hmm. so ẹni àwọn ọmọ ẹjọ́ saying the fact ṣe pé àwọn they have a flexible heart àwọn ọkùnrin àwọn bá ṣe máa ń dè sí wọn hmm. the time ọ̀tá wa fẹ́ get nǹkan tá want tá a need jẹ́wọ́ bọ̀ díẹ̀ díẹ̀ òótọ́ ni òótọ́ ni òótọ́ báwọn ọkùnrin ṣe máa ń ṣe nìyẹn náà òótọ́ ni ẹ máa tẹ̀síwájú lọ́rọ̀ yìí. now we we believe say eh, ọkùnrin yẹn ó láìkẹ́ ló fi spend gbogbo hmm. iye tó ní hmm. all what he have hmm. tó rẹ́ń dà fọkùnrin yẹn pé at least tó bá dọ̀la tó bá da àwọn méjì wá jọra bí but we believe and trust obìnrin yẹn ní ló fi ṣe gbogbo nǹkan tó ṣe yẹn but at the end of the day kì í ṣe nǹkan tó expect ló wá ló wá ló wá kù ṣé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣe kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹlẹ́gbìn yẹn pé à àti nǹkan tó ń ṣe mo ṣe dá ṣá o hmm. but all i need but tó ń pè látàrọ all i need all the the all i need the communication is that whosoever want to make assistance go assist that's just it. ẹ ṣe gan ni sá ẹ ṣeun. ibi tí ẹni tí wọ́n pè tán yìí tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n parọ́ ó mú ẹ̀kọ́ lọ́wọ́ o wọ́n lẹ́yìn ipe ẹyin gbogbo i love you i love you àìṣèkínní kàkín lórí irọ́ ni. wọ́n ní ẹ̀yin ọkùnrin pé tẹ́ ẹ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn obìnrin. àbí àṣewọ́ ní oṣù àhà ṣé ṣé sọmọ wa lè mọ̀ bú orí mi báyìí ní ìsìn lórí afẹ́fẹ́ àwọn ọkùnrin àbẹ́yìn ọkùnrin tí yóò jẹ́ káwọn ọ̀dọ́ ògbọ́n náà nìyẹn wípé gbogbo nǹkan wí fàtàfòtò fàtàfòtò fàtàfòtò ni wọ́n fẹ́ kó yín jẹ ní. ká ní ọlọ́run bá lo ọmọkùnrin ká lọ́lọ́run bá lo ọmọkùnrin yẹn fún obìnrin yẹn mm ṣó mọ̀ pé ó ṣeé ṣe kó mọ̀ padà àbíṣẹ́ wọn. ká ló bá jẹ́ pé ó ṣe jẹ́ pé inú ìfẹ́ rẹ̀ ló wà yẹn ẹ káàárọ̀ mà. Mm. ìfẹ́ ọkàn ẹ̀ ẹ káàárọ̀ ó ṣeé ṣe ẹ káàárọ̀. alájà ògúnlẹ̀yẹ láti London ló ń pè. Ah, mm, alájà Abímbọ́lá Fáṣọlá ògúnlẹ̀yẹ. that's correct ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. <laughs> Ìjọyẹmí Olùtayọ̀ Dr. Khalid ìyẹn kàrọ̀ ìyẹn kàrọ̀ ìjọ máa ṣe competition jọ kan tí máa wọ London ìjọ la kọ́kọ́ máa jọ jó láti ẹ láti ẹ. ẹ bá wa dá sí jàre ọmọ ìjú jọ lọ um, ẹ kú ètò bẹ ṣe ń tolé onílé ilé tí náà ní dàrú. àmín. Um, kí n dẹ̀ tó dá sí ọmọ wa um, ti káyọ̀ mi ọlọ́run á ṣe lọ́mọ lálùbárí ká yóò yọ̀ ọmọ náà tó jọ àlẹ́. àmín àdúpẹ́ máa ṣe gan ni ṣẹ́rí obìnrin yẹn ọ̀rọ̀ ẹ̀ wà complicated gan. Hmm. Hmm. first of all ó nídìí láti kọ́kọ́ bóyá àmọ́ bó ṣe máa rí mentor ẹni tó máa ṣàlàyé fún pé iṣẹ́ tó ń ṣe yẹn kókó òǹbẹ̀ kan convince ẹ̀ hmm. bó ṣe máa lè ṣiṣẹ́ bó ṣe lè máa fi iṣẹ́ yẹn sílẹ̀ tó lè máa kọ́ṣẹ́ èmi ìbá sọ ẹ bá sọ fún ìyá tó ń ṣe kí lorúkọ ìyá tó máa ń ṣe mentoring tó ń ṣe. adétúbẹ̀rù ṣé matters ìyá fúnkẹ́ adétúbẹ̀rù. ẹ̀fẹ̀ tí fúnkẹ́ adétúbẹ̀rù tó bá lè bá wa dá sí hmm. kán bá sọ̀rọ̀ kán tà láti yọ kúrò nínú iṣẹ́ yẹn hmm. ó tẹ̀ lákòókò fi iṣẹ́ yẹn sílẹ̀ náà torí kò sóòbí tó máa gbà kọ́mọ ń lọ kó lọ rárí sírù nǹkan bẹ́ẹ̀ yẹn pọ̀tọ́mọbìnrin hmm. yẹn gan ó ní ìdìrànlọ́wọ́ wa ìrànlọ́wọ́ yẹn náà kì í kọ́kọ́ ṣe kákọ́tì ẹ̀kọ́ convince ẹ̀kọ́ iṣẹ́ yẹn lẹ̀. ìyá wa ẹ mọ tá a ṣe èmi fẹ́ má bàa kàn wá mà. iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ adétúbẹ̀rù yín gan-an ó tó lẹ́rù ó peléke ó peléke mm. èmi ò bá mú àbá wa pé nínú àwọn èèyàn tó ń gbọ́ wa ń lé a rí àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn jẹ mọ́ eh, rehabilitation mm. kí a tún yàn dá ká tún yàn rọ tabari èèyàn kan tó lè finúfindọ̀ kákúkú fa arábìnrin ilé lọ́wọ́ àwọn tí ó bá jẹ mọ́ eh. wípé orí rẹ̀ ti wá ná lé dáadáa o nǹkan báyìí ló tọ́ nǹkan báyìí ló yẹ o. Hmm. bí akárí èèyàn kan kó hmm, finúfindọ̀ láti ṣe é fún wa hmm. ká ní pé nàìjíríà lèmi wà ni mo lè tún èkẹ́ but mi ṣe nàìjíríà but nǹkan tá a bá lè fi ràn lọ́wọ́ màá máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn. ó dà gan-an adúpẹ́ mà ṣègùn ẹ ṣe god bless you. ọlátúndé olúwa. hello ẹ káàárọ̀. hello ẹ ti wà ń bẹ̀ o. hello. hello. ẹ wà ń bẹ̀ yín rédíò yín lẹ̀ nàìjíríà lẹ ti ń pè wá ìtẹ̀ yín rédíò kẹsàn. ó yẹ sọ̀rọ̀ ọlásìndí abib. dúró lé. àpáta ká lọ sórí Facebook kó tó di pé a máa dágbére ká wo bí àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan táwọn èèyàn ti tẹ̀ ránṣẹ́ ń bẹ̀ ẹ̀ lọ́wọ́ ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́. ojúmọ́ ni o. Ojúmọ owó ojúmọ ọmọ ojúmọ́ àlùbáríkà. ààrẹ amọ́lòdò ká fata. ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ ma. ẹ mà káàárọ̀. ìjọ la bí. ẹ o. ìjòyèmí. ẹ kú ọ̀rọ̀ ẹnu o. kí ló dé tí ẹ lọ kí ló dé tẹ lọ ka àwọn oríkì tẹ lọ kájọ fún yàwó. láì ṣe pọ́n náwó ajá tiẹ̀ pé n bá tẹ́ pé n gbà mọ́ jíjọ yẹn. wọ́n ràn mí ní nọ́mbà tèmi lọ́wọ́ ní òfin ọ̀sìn mi. balógun ológbèǹga ọ̀rọ̀ ọ̀sìn mi àbòsí la bá mi. èmi àtọkọ rẹ àjọ ń lo àkáǹtì kan ni owó wà ń bẹ mm. kó gbà lọ́wọ́ ẹ̀. ọmọ gbọ́rọ̀ ẹ wo ṣe rí mo rò pé ọmọbìnrin yẹn hmm. ó kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ i want my husband kó kọ́kọ́ gbàgbé torí àwọn àwọn fámìlì ọmọkùnrin yẹn wọn ní fi obìnrin yẹn wọn ní fi ọmọ wọn lẹ̀ fún tó hmm. ti yé tó gbogbo ẹ̀ lọ káwọn wulẹ̀ gbára wa lákòókò bí tí agbára wa bá ká láti ṣe fún hmm. láti ràn lọ́wọ́ òun ni ká ṣe torí kò sẹ́ni tí ó tó máa tí ò ní rò lẹ́ẹ̀mejì pé àkọ́mọ àwọn kó máa dúró lórí ọ̀dọ̀ ẹni tó ń ṣerú iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn sẹ́yìn yẹn so ẹ̀kọ́ náà ló máa jẹ́ fún gbogbo àwọn obìnrin mm. àbí gbogbo àwọn ọmọ kéékèèké pé a bá bẹ̀rẹ̀ relationship olóyún alákọ̀ọ́kọ́ oyún bàjẹ́ lára ẹ̀ o mọ àwọn ẹbí ẹ̀ o tún lóyún ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó mọ àwọn ẹbí ẹ pẹ̀lú ìyàtọ̀ ló ń jẹ yẹn ìwọ́gàn ò lẹ́bí o tó pàdé ọkùnrin tí o mọ bí tó o mọlé tó o mọ nẹ̀ hmm. ìyẹn ti lọ ó ti lọ so nǹkan tá a máa ṣe náà ní kẹ jẹ́ kí gbogbo àṣẹṣe mọ̀ pé kò sí nǹkan míì owó nítòwò bá ti sí ilé kẹ́nikẹ́ni ó má ṣe kíni kó má dábàá kábàá lẹ́yìn o so ẹ fi àkáǹtì síta ni. ẹ ṣe rí kò tiẹ̀ bíi eyín tí ìyáàfin Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ tí wọ́n dábàá rẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ wo èèyàn kan tí ó bá ní bá a sọ̀rọ̀ tí wọn ó fi òye ayé yé tí wọn ó fi ọ̀rọ̀ Ọlọ́run tí wọn ó fi bọ̀ tí wọn ó pọkàn ẹ̀ wálé tí wọn ó yí ọkàn rẹ̀ padà kúrò níbi tí ọkàn rẹ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bí ó bá ṣe jẹ́ á fún yín lórí ètò yìí ẹ ti gbéṣẹ́ lé wa lọ́wọ́ ẹ̀rọ kò bó ń ṣe ẹ pé ọ̀jẹ̀ dáadáa ẹ ti ní fáǹsì o Adeleke Emmanuel Ọmọwùmí Àjọkẹ́ wọ́n ní I always gbádùn Balógun Olúgbéngà. wọ́n sì ń béèrè díìmù ọ̀nà tí Mandela mm. òótọ́ ni. ẹ ṣeun Balógun Olúgbéngà dúpẹ́ sà. ayé mi dánwọ́ rẹ̀ olùgbèjà ọmọ mi rí òkun ayé ìjà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé já sókè sódò kò gbọ́dọ̀ gbé mi mọ́ bàbá mi mọ́ ọjọ́ ti lọ àsìkò ti kó wọn papá mọ́ra wọ́n ní dókítà nìwọ náà pé kò sí tó lè fún lábẹ́rẹ́. ẹ abẹ́rẹ́ mi ò ń ṣe dókítà alábẹ́rẹ́ hmm. lẹ́yìn pé tó bá wá kí n fún ní ìmọ̀ràn pé doctor of ministry ministry tèmi gangan ni pé láti tó ẹbí láti tó ìgbésí ayé àwọn. kò nílò kàṣẹ́ mọ́ láńlọ káàkiri pé à ń fẹ́ yàn kan kó fínú fínú. ọwọ́ rí mi hmm. tó bá ṣe pé ibi nọ́mbà rẹ nọ́mbà rẹ wà lọ́wọ́ rẹ. ọrùn ó ṣiṣẹ́ ẹ̀yùn ọrùn ó ṣiṣẹ́ ẹ̀yùn wọ́n bá wa ministry tèmi náà ni wọ́n bá wa tún wò wọ́n wọ́n jọ wò dáadáa. ọmọ lérí rẹ̀ ṣe lórí ọ̀rọ̀ mi. àtẹ̀jíṣẹ́ kan wà níbi Adébísí Oyèbọ̀dé wọ́n dárúkọ ìjọ wọ́n ní wọ́n ní rehabilitation center. Uh, bó bá jẹ́ pé ẹni tí ń bá wa sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ní nǹkan kan ṣe pẹ̀lú wọn tí ẹ lè so wá papọ̀ táwa náà fi fa arábìnrin ilé wọn lọ́wọ́ ẹja mọ̀ lẹ́yìn ètò yìí bàbá sì rí èèyàn tó lè fínúfíndọ̀ pé òun mọ ọ̀nà àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ tiwọn tí wọ́n ṣe nù yàtọ̀ sí wípé akọ́ṣẹ́mọṣẹ́ là ọrùn ó ṣe tiẹ̀ a lòmíì náà tó náà bá lè fínúfíndọ̀ pé wọ́n lè bá wa rehabilitate arábìnrin hmm, láti bá wa tún rọ̀. ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí ẹ lè pe orí àbí kẹ́ ẹ pe ọrùn hmm, ìkànnù àwa méjèèjì ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí àwọn nọ́mbà tí ẹ fi máa ń bá wa sọ̀rọ̀ kò yí padà zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ó lójú òpó tó lu já sí ọ̀dọ̀ ti tèmi tó bá jẹ́ ti ọrùn ni. bọ́bá jẹ́ tọ̀dọ̀ ọrùn ni whatsapp ni àbí ẹ fẹ́ pè tààràtààrà zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five lẹ lè fi bá mi sọ̀rọ̀. akíndélé. Eh, akíndélé fa fàjà. rọra o. wọn náà rọra pàṣẹ. májàyé yọmí wọn ní àwọn kì í mísì ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ gan ni adúpẹ́ ẹbí ẹ ṣe mísì wa àwa náà ní ṣàlàyé mọ́ wa mm, a mọ̀ wá ẹ̀yin náà ni a sì mọ̀ bá pẹ̀lú àṣẹ ọlọ́run ẹjẹ́ àfẹ́yàn kan àbí méje lórí ọ̀fẹ́ sí láti bá wa dá sí i kó tó di wípé àsàn kò dínà bẹ̀rù pátápátá ká tó wà máa dágbére fún ti àárọ̀ yìí. hello. hello ẹ káàárọ̀. yes ẹ káàárọ̀ sir. káyọ̀dé lórúkọ tèmi láti gba àdéjẹ̀bù ọ̀tà ṣáàjì. tó à ń yín sá o. tó ètò ti arábìnrin yẹn kí hmm. ọlọ́run kó ṣàánú ṣé rí àwọn ọkùnrin gbà míì torí nǹkan tá a máa jẹ kò ń jẹ́ ká mọ kò ń jẹ́ ká gbọ́n. Hmm. ṣẹ́rọ̀tàn àwọn obìnrin jẹ̀ because àwọn obìnrin àwọn ọkùnrin tá a bá ti lè tọ̀ wọ́n nígbà míì wọ́n máa ń fọ̀ síbi tó yẹ kó fọ̀ sí. wọ́n hmm. gbà tí gbogbo ẹ bá ti rí báyìí obìnrin sì tán torí ìgbà tó bá dé kó lọ kọ́ṣẹ́ ilé tó iṣẹ́ tó máa lọ kọ́ owó ilé ó sọ ọ́ sì pé owó ilé ti díù ó máa jẹun ó máa ṣe nǹkan kan tó jẹ sí ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ẹ̀ ìgbà tó bá ràn lọ́wọ́ tó sanwó ilé tó ṣe kí lòun kọ́ máa fi ní ìfọkànbalẹ̀ láti lọ kọ́ṣẹ́ tó hmm. kọ́ náà kó rọ oníkálukú wa lọ́wọ́ o ó dà ẹ ṣe gan ni àdópẹ́ sà. fún àǹfààní báwọn èèyàn ṣe ń béèrè. ẹ jáde lé kó tó di pa máa lọ mandela mandela kọ́ yìí. mandela mandela shalom shalom o. mandela ẹ pẹ́ lẹ́yìn. jàpá shalom. a kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ ṣeun ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí pápá. yóò tẹ sọ náà káyọ̀ tí ń ṣe kankan náà ìtọ́jú obìnrin ẹ̀kọ́ kan aláàkọ́ náà akọ́wọ́ hmm. náà àti wọ́n tó jẹ́ obìnrin kan wà òkè àwọn ẹni àgbàdo afẹ́ ṣe fún hmm. ẹ̀ láì kọ́ tọ́jú ẹ̀ náà kò ní kí mọ̀ kakọ́wọ́ náà àti kọ́ tọ́jú ẹ̀ ká tó mọ̀ kọ́ tó kù. ó dà ẹ ṣe àdúgbò hmm. ẹ̀ ok o ṣe máa fẹ́ ṣàfikún ni. àbí Mandela ṣe fẹ́ ṣàfikún ni. sókù ni. ire ayọ̀mídé ire mi dé. ẹ jẹ́ àṣẹ báyìí fún gbogbo èèyàn tó bá ní nǹkan kan àbí méjì lọ́kàn láti ṣe fún arábìnrin ẹ lè bá ọrùn sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí ẹ lè bá orí sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe kájọ bára wa sọ ká lórí ọ̀fẹ́ Eh, láti jọ gbọ́ra wa ní àgbọ́yé ibi ọ̀rọ̀ bá wà kájọ hmm. sọ̀rọ̀ síbẹ̀ ní tí a bá fẹ́ ṣe fárábìnrin kájọ mọ̀ ṣùgbọ́n èyí tó jẹ àwa lógún jùlọ ni pé bí a ṣe tún arábìnrin dá tún rọ àbá tí ìyá wa Abímbọ́lá Fáṣọlá Ògúnlẹ́yẹ tí wọ́n mú wá hàn pé iṣẹ́ ọwọ́ ni ó dáa bó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ ṣiṣẹ́ ọwọ́ lóòótọ́ ká mọ̀ bó bá sì jẹ́ okòwò ni tí èèyàn má mọ̀ dájú pé ìtọ́mọ̀ ń pa rẹ̀ ni hmm. tí èyí ṣe tí ó kòwò dànù sí gbọ́ àtú tó sì hmm. jẹ́ pé irú arábìnrin tí ọlọ́run lo ètò múlẹ́rọ́ fún níjọ́sí tára mọ́sínì ránṣọ fún eh, eh, eh. tọ́lọ́run tún lo gbogbo ọmọ nàìjíríà tí ẹ tó fún lówó hmm. arábìnrin tó ní àwọn ọmọ méjì tí wọ́n jẹ́ ss irú obìnrin ń sìn ọlọ́run ọba ń gbọ́ ẹni yẹn sì pè mí last week pé àwọn ń dúpẹ́ o lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó túmọ̀ sí wípé a ti fi àwọn sí ojú ọ̀nà hmm. ọlọ́run ò ní mú wọn kúrò lójú ọ̀nà tàwa kò ní pín bẹ́ẹ̀ àmín. bàbá lè ṣe ti arábìnrin yìí náà ọlọ́run ó tún bá wa kọ́lẹ̀ àtàwa àtẹ̀yìn pé àtúnṣiṣẹ́ olóore kan ilé tí iná ò ní dàrú ọ̀nà yìí ò ní dàrú gbogbo ibi tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ti ń rọwọ́ mú lọ sí ẹnu gbogbo bí tówó ti ń wọlé fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run ò jẹ́ kọ́ náà ò mm. lágbára lọ́wọ́ ọlọ́run. ẹni ọ̀rọ̀ tó dé bá kọ̀ gbọ́n. ẹ jẹ́ àwọn afẹ́lẹ́ ìṣẹ̀lọ láàárọ̀ ilé-ẹ̀kan sí zero eight zero two three mẹ́ta sixteen eighteen ó ní nọ́mbà tó lu já sí ọ̀dọ̀ mi zero eight zero twenty three thirty three sixteen eighteen ọrùn. zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five. gbogbo ẹni tó wò wá pátápátá láàárọ̀ gbogbo yín la kí ojú tẹ́ fi wò wá kò ní fọ́ o Felix Faníwọlá kí o àti gbogbo ẹ̀yin ilé tiyín náà ò ní dàrú Mose Ketra láti Germany àti gbogbo ẹ̀yin yẹn wa ìyálòde múlẹ́rọ. ẹ̀yin Káyọ̀dé Òkèlọ́lá kí gbogbo yín ò ní Germany. gbogbo yín la kí láì dẹ́nìkan sí ẹja máa fẹ́ lè ṣe lọ ló kọ gbogbo àwọn tá a jọ da ṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi mú ìwá Akínsọjí àpíà òun la mojú ẹ̀rọ pẹ̀lú ìrànlọ́wọ́ Adékúnlé Adéṣínà wọn jọ ṣe ni àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní ẹnu ìloro Tolú àti Jídé lóde apá abẹ́mú Adékọ̀ǹgà òun Ṣọlá Tẹ̀là nídìí ẹ̀rọ amúnẹ́wá àtàwọn èèyàn wa tí wọ́n ń bẹ nídìí ẹ̀rọ alátagbà lápá bí àti lókè ọ̀hún gbogbo yín òun làkílà ìdẹ́nìkan sí ká tó wá máa lọ. Ọlọ́run ìkéde tí ẹ̀ sanwó fún abẹ́ǹkan abilékọ Ọ̀kánmà Owaze hmm, a fẹ́ rí wọn torí pé mọ̀débìn léńjẹ léńjẹ kan ọ iléeṣẹ́ wa lánàá gbogbo ń tọ́ sọ àfẹ́ gbàgbọ́ Mary Oket lórúkọ ọmọdébìnrin ọ̀hún ó ní wọ́n ń fi ìyà jẹ òun o ìgbàdógó jẹ o àwo òwájà kòkó bàbá sásùn tó sì jẹ́ pé gbogbo ara rẹ̀ ló bó falafala àmọ́ àmọ́ bí ó lọ gbogbo ń tọ́ sọ nípa yín àfẹ́ gbàgbọ́ àfẹ́ wádìí ohun gbogbo dájú ká fìdí rẹ̀ múlẹ̀ Mrs Okuma Owaze ẹ bẹ́ẹ̀ bá yọjú sí wa a lè lórí ọ̀fẹ́ láti fìdí rẹ̀ múlẹ̀ ẹni bá mọ̀ wọ́n bá wa hmm, jíṣẹ́ fún wọn ẹni bá kọ́ bá wa jíṣẹ́ fún wọn. Waheed Akintayo ń lo kọ mi ìlú mọ̀ká pírẹsẹ́ńtà títí ọjọ́ mẹ́jọ tátùjọ́ mọ̀ pàdé lórí àkọ́tún ètò múlẹ́rọ́ nìkan ní fresh mo kí yẹn lẹ́ńbẹ̀ ó di lábọ̀. ọ̀dà Dr. Olútáyọ̀ Fálétí yẹyẹ agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mi ò tí ì lọ o àtúnjọ pàdé níròyìn ajá àbálẹ̀ láago méje ẹ ṣeun àsárẹ́wọ̀ ire tí ó dẹ̀gàn tádúró wọnú ayé mi gbogbo ẹni tó rí mi kí wọ́n ó pè mí lórúkọ tuntun àdúrà mi ga o àdúrà mi o ó di dandan kó ṣẹ ó ti hàn lágbára ọlọ́run àdúrà mi o. agbájú àdúrà o kì í run olúwa nínú agbájú àdúrà o kì ni ní olúwa lára o mo mọ rírì àdúrà mo kúnlẹ̀ mo yá gbàdúrà sí i kó wúrọ̀ ọ̀sán ayé mi pé kó dùn kálẹ̀ lárinrin ó wá fún mi létí ológo àdúrà rẹ àgbà o àdúrà mi àgbà o màá rẹ́rìn ayọ̀ o. àdúrà mi o máa ṣe. ó di dandan kó ṣe. àdúrà mi àgbà o. àdúrà mi o. àdúrà mi o. ó di dandan kó ṣe. máa ṣe. mi ò ní bá wọn fọwọ́. àpẹẹrẹ sí wọn.

pèsè fún mi ló jẹ́ kí n máa yọ̀ nítorí àdúrà mi ti gbà o àdúrà mi ti gbà o àgbàtàn ló gbàdúrà mi àgbàtàn ló gbàdúrà mi àgbàtàn. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn akínyìn kú ojúmọ́ gbogbo lólùfẹ́ ìkànnì fresh one zero five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn àsìkò tó ti tó fún kéde tá a ní lórí àtẹ fún tàárọ̀ yìí lágbára ọlọ́run bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ṣe ń jáde lọ àṣejèrè lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe ní báyìí ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti kéde sétígbọ̀ gbogbo èèyàn wípé ilẹ̀ tó wà ní ìdí mángòrò lẹ́yìn gurumaraji eruku village táwọn ajagun gbalẹ̀ tí wọ́n ń gé ilẹ̀ ọ̀hún tà fáwọn èèyàn díẹ̀díẹ̀ ilẹ̀ yìí kò sí fún títà o bí tí o lẹ̀ kọ́ mọ́ ẹnikẹ́ni tó bá ti ra ilẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó sọwọ́ rẹ̀ nù ni o olùkéde ọ̀gbẹ́ni okonu okwong. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. one x bet o oh, one x bet everybody don sabi say one x bet na the ogbonge place to cash out now oh, because na dem get the highest odds sharp sharp deposits ability to sell slips bet insurance and more. wetin dey totori body pass be say you fit make money from things like virtual games basketball horse racing and many more just log on to onexbet.ng to register and make you no forget to use the promo code radio win to get two hundred percent bonus on top your first deposit o oh, onexbet bet perfect for every taste. ohun èlò orin gbogbo ti ṣe tán àrí ọlọ́pẹ́ náà ti gbáradì ìbàdàn lápapọ̀ ó yá o. ọ̀rọ̀ mi tọ́pẹ́ kò ṣe déédéé nínú ìlú nídàjí ọdún yẹn fìyìn fọlú twenty twenty one ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún nineteenth june láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. lóhùn èlò orin gbogbo pẹ̀lú àwọn ìràwọ̀ olórin ẹ̀mí jákèjádò àgbáyé máa kórajọ pọ̀ pẹ̀lú evangelist dr richard olúbùkọ́lá akínyàdé sẹ̀wọ̀lẹ̀ jésù láti dáná ọpẹ́ rúbọ ọpẹ́ ọjọ́ yẹn máa lóyin ládùn pẹ̀lú ìyìn tó ṣàrà ọ̀tọ̀ bákan náà la tún máa fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́la ọ̀pọ̀ lóko lóòkì ló máa péjú pèsè lára àwọn láti rí pétrọ̀ overseer doctor olùwàtúyìn emmanuel commissioner for culture and tourism ogun state pẹ̀lú bá matron dikines ọmọlẹ́wà ahmed the wife of former kwara state governor pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ olórun alaye pastor joseph akíakíadé ni ó máa gba gbogbo ìyàrá àlejò cac eagle swings assembly tó wà ní wákàjáde road ìyànà church láti máa pàdé dress code wa burnt orange and gold fìyìn fólú twenty twenty one. and the winners for the indomie eat and win promo are mrs obi and davy. yes mami thank you. won! We won! <laughs> Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a star prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. Uncle Dentist, can be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shey they use comfort? No dear, na hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Ah! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Ibadan kini soup. Fresh FM nìbàdàn làwọn. Ladies and gentlemen, we introduce to you the young man that his bitter experience has led to sweet experience. It is not by might nor by power, but by the special amazing grace of God. Ladies and gentlemen, we proudly present to you a loyal Knuckle of gospel tunes, Arthur the of his hometown, and the gospel Makosa Maestro. Ayifale. This is Funfair. me the reason why I'm in Lembe. People ask me the reason why I'm in Jojo. People ask me the reason why I suck